mo kí gbogbo ilé o ẹ káà ẹ àkó bójú ọjọ́ ṣe rí àdúrà wa gba ọmọ wọlé lónìí mo ṣèbà kí n tó wọlé ìbá elédùnmarè ọba àjèkí ọba àjìgẹ ìjìdé ìdáyẹgàn ọrùn tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ ibà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọ́yẹrí alápòore tọ́mọ aráyé ń pèlè alápòkà olólo ti ń gbé báyìí di kàlòkàlò mo ṣèbà kí bá mi ṣe ibà òde àbọ̀bá ìbà ara òrùfí ìbà àwọn tẹ́lẹ̀dùnmarè kó ilé ayé léwu lọ́wọ́ ni mo ṣe ìbà ara wájú ìbìrò ẹ̀yìn ìbọn ọkùnrin ìbọn obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà ìbò yúnú ni mo ṣèbà pátápátá ìbà ni mo ṣe o. Mo ti ṣe ìbà, ẹ má jẹ́ kí n tẹnu gbó bí ọwọ́. Ọmọ gíẹ̀sì, mo dé. Ehn, mo tún gun orí ètò lénìí. Kí ni nǹkan tí mo fẹ́ kí a pẹ̀ lénìí? Òun náà ni àṣírí kan tí àwọn bàbá wa ń pè ní àpè. Àpè, àpè. Kí ni à ń pè ní àpè? Àpè jẹ́ nǹkan tí a lè fi pe olólùfẹ́ ẹni tàbí èèyàn ẹni tàbí, ẹni tí a fẹ́ rí ṣùgbọ́n tí kò sí nítòsí wa tí a lè fi fà wá, ó dàbí òǹfà tí a lè fi fà wá pé kó máa bọ̀ ní ilé. Hmm, oníṣègùn tàbí babaláwo tàbí wòlíì ó lè ṣe fún oníbàárà rẹ̀ láti fi tí ó bá sunkún wá sọ́dọ̀ rẹ̀ ní ayé àtijọ́ àwọn bàbá wa máa ń ṣe láti fi bóyá ọkọ kọ ìyàwó sílẹ̀ ó sá lọ síbi kan ni wọ́n lè fi fà á. Bóyá ó kó ọmọ lọ wọ́n lè fi fà àwọn ọmọ yẹn tó jẹ́ pé àwọn ọmọ yẹn ó bẹ̀rẹ̀ sí ní tó bá ń gbóná ní gbogbo ìgbà wọ́n ní kí wọ́n gbé lọ sí ọ̀dọ̀ bàbá wọn tí wọ́n máa sunkún bàbá wọn ní gbogbo ìgbà gbogbo àwọn nǹkan yìí òun ni a lè lo àpè fún ẹ má gbàgbé o pé ìyọ̀ǹda ní jíjẹ́ oògùn o ìyọ̀ǹda ní ìjẹ́ oògùn hmm, lóòótọ́ àwọn tí wọ́n wà ní ojú ọ̀nà tí wọ́n mọ̀ nípa àṣírí tẹ́lómìn bá pè wọ́n á ní dandan ni lóòótọ́ àwọn ti subscribe sí YouTube channel yìí but dandan ni láti gba ìyọ̀ǹda pé ìjẹ́ ègùn ní eh, ó dáa púpọ̀ kéèyàn gba ìyọ̀ǹda ìyọ̀ǹda lórí àṣírí tí èmi ń fi sílẹ̀ tá à ń fi sílẹ̀ tó ń jáde láti ilé ọmọ iléeṣẹ́ láti ọ̀dọ̀ ọmọ Giesi TV òun náà ni kí ẹ subscribe sí YouTube channel wa oore àkọ́kọ́ nìyẹn o tí ẹ kọ́kọ́ ṣe fún wa pé ẹ subscribe sí YouTube channel wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò eh, péèjì wa ni ẹ bá wa fọ́lò ẹ ẹ bá wa fọ́lò rẹ̀ òun náà ni pé ẹ gba ìyọ̀ǹda. Mo wá bẹ̀ wá ní orúkọ Ọlọ́run, gbogbo àṣírí tó ń jáde láti ilẹ̀ tá a ní, ṣe Ọlọ́run pín káàkiri ni. Ọlọ́run pín káàkiri ni. Bẹ́ẹ̀ ni, wọ́n ní ẹni tí kò bá dé oko baba ẹlòmíì, yóò ní kó sóko tó dàbí ti bàbá òun. Bẹ́ẹ̀ ni o, àṣírí ń bẹ lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà àṣírí ó ń bẹ lọ́dọ̀ ẹ̀yin àgbàlagbà ní tó sì gùn tí ò lópin ó ní wọ́n ń pè lóògùn o wọ́n lọ́mọdé lóògùn jàkadì ọlẹ́gbẹ́ ló yóò fi bá jà tó bá jẹ́ pé bàbá tiẹ̀ ló ṣe fún un kọ́ mo sì bá ẹ̀yin àgbà hmm, ọmọ kékeré kò ṣeé fi ojú di tó ló lè jẹ́ pé bàbá ẹgbẹ́ bàbá bàbá bàbá ti tèmi ló ṣe fún sẹ́ẹ̀rí kó tún ti ju bàá mi lọ <laughs> ẹ má jẹ́ kí èmi máa ń sọ gbogbo ẹni tí mo bá ti kí pé ẹ káàárọ̀ tó sì dá mi lóhùn ní ilẹ̀ Yorùbá wàláì olóògùn ni. Gbogbo wa pátápátá ní ilẹ̀ Yorùbá, gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ òjìrè, eh, olóògùn ni wọ́n. Àfẹ́ni tí ò bá rìn ìlànà rẹ̀, kò sí ẹni tí a tú inú ilé ẹ̀ tá ní bá olóògùn. So nítorí ìdí èyí, hmm, ó dáa púpọ̀. Òògùn tí wọ́n ń pọ́n lé tó rò pé òògùn ni tó fi ń ṣe kíní yẹn, ọmọ kékeré ó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni, bí ìkìlọ̀ tí àwọn bàbá máa ń ṣe fún wa nígbà yẹn nìyẹn pé, "Bo bá rí eléyìí ń jẹ lọ́wọ́, dá sọ́bọ̀ torí pé ọmọ kékeré á bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ níbi tí tí ẹ pín sí ń bẹ ń tẹlòmíì ti bẹ̀rẹ̀ mo sì bẹ̀ yín ajú nílọ o ìbánimúṣe kí lẹ́ẹ̀ bá mi wá lórí àpè ti tòní tí mo fẹ́ fi sílẹ̀ ṣùgbọ́n mo fi ń da yín lójú pé iṣẹ́ tó dájú ni ọlọ́run bá mi fi gbígbàdúrà sínú ẹ̀ tó pọ̀ gan-an iṣẹ́ tí àbárí àrídájú lórí ẹ̀ àní fi sílẹ̀ èyí tá a bá ti rí àrídájú lórí ẹ̀ la fi yálà àwa la ṣe ni tàbí ibi tí a ti gbà wá àti rí àrídájú pé ah in fact confam ni ni à ń fi sí orí afẹ́fẹ́ bó ṣe wá èmi máa ń sọ bẹ́ẹ̀ ni mo ṣe ń fi sílẹ̀ eléyìí tí mi ò tí mo bá yọ kúrò yín sọ bẹ́ẹ̀ pé ẹ pè mí fún ìdí kan àbí ìkejì kò sí ẹni tó sọ pé òun pè mí pé mo bi òun léèrè pé kò lọ mówó wá kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n à ń ṣe nítorí pé láti fi dáàbò bo àwọn àṣírí wa ni kí Ọlọ́run Elédùmarè kó dákun kó gbà fún wa kí lè bá mi wá ìbá mi wá ewé roro wọn ní bí roro bá <coughs> ṣe kinní kan àbá gbogbo àtàjọsí gbígbẹ ewé mọ́mọ́wálé àlọ́pọ̀ àwa àṣà tó bá ti gbẹ dáadáa àtúntún lọ yóò kúnná dáadáa àwa ẹ̀kọ́ eléwé kan ẹ̀kọ́ eléwé yìí àfọ̀bẹ̀ làásì méjì ọgbọgba tá a ti làásì méjì ọgbọgba àwa tẹ̀ nífà ọ̀sẹ̀ ìrẹtẹ̀ a wá bù ú a dà sójú ẹ̀kọ́ méjèèjì a wá pọn sínú ewé yẹn padà a fò òwú dúdú àti funfun a fi òwú funfun nìkan eh, láà fi dì í tá a bá ti fi dì í a wá sokọ́ sí ojú àrò bí tá a ti ń dáná tó yẹ pé ẹ̀yìn iná ó iná ó ta sí ní gbogbo ìgbà tá a bá ti tẹ odù yìí tán a ṣe àdúrà rẹ̀ sí ká tó dì í kí ni àdúrà rẹ̀ ẹ máa bá mi ká lọ a ní para bí ọsán já àsìn padà sẹ́yìn níta lè àtíóró fojú ìjà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọmọ àkọ́fà ọ̀rúnmìlà ni wọ́n ń ṣe ọ̀rúnmìlà kọ́ wọn ní dídá ọwọ́ wọn ma dá ó kọ́ wọn lóǹtẹ̀ ilẹ̀ wọn ma tẹ. tẹ̀ ó kọ́ wọn ní ọ̀hárahara ẹbọ ní wọ́n há. wọ́n sá kúrò ní ọ̀dọ̀ ọ̀rúnmìlà ọ̀rúnmìlà pè wọ́n padà wọ́n ní àwọn dé o ọ̀rúnmìlà ọ̀rúnmìlà ní iṣẹ́ kí ni ẹ máa ṣe sin lọ òkun àwísí wọn ni àwọn á mú un wálé rẹ̀ bí ọmọ ọ̀rúnmìlà bá sá lọ sí ìdòròmì àwísẹ̀ àwọn á mú un padà wá sílé rẹ̀ wọ́n ní bí obìnrin rẹ̀ bá sá lọ sí wọ́nranwọnran ọ̀la níbi ojúmọ́ ti mọ́ wá wọ́n ní àwọn á mú wá sí ilé rẹ̀ ọ̀rúnmìlà ní báwo lẹ máa mú wá báwo lẹ máa mú wọn wá sí ilé mi <coughs> wọ́n ní ẹran á pé kó rántí ilé Ṣẹ̀mọ̀ pé ewé eran ni wọ́n fi ń pọ́n ẹ̀kọ́. Eran á pé kó rántí ilé. Wọ́n ní ata á pé kó tara ṣàṣà máa bọ̀. Ewé roro á pé kí àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n lé e jáde kí rorò mọ́, kí wọ́n lé e jáde kó máa bọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀. Lágbájá ọmọ lágbájá. Nítorí ọjọ́ tí àkàsò ẹ̀kọ́ bá ti fojú ba ná ọjọ́ náà ló ti bẹ̀rẹ̀ sí ní rù ló ti bẹ̀rẹ̀ sí ní gbẹ kí lágbájá ọmọ lágbájá kó bẹ̀rẹ̀ sí ní rù kó bẹ̀rẹ̀ sí ní gbẹ àfìgbà tó bá tó kó wá padà sí ọ̀dọ̀ lágbájá ọmọ lágbájá hmm, kọ́mọ tí kiri ni kọ́kàn rẹ̀ wọ́n balẹ̀ ẹ̀yẹ dà níyàn sí dáadáa so ẹ wàá sà á pé ìgbà tó bá tó dọ́dọ̀ lágbájá ọmọ lágbájá ni kó tó gbádùn so sì yé ẹ tún ṣàlàyé gbogbo bí ẹ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bí ẹ ṣe so mọ́ ibi iná nìyẹn o, tí ẹ̀kọ́ yẹn tí ó máa gbaná sára. <laughs> Eh, iná ni ọmọ ọ̀rárá tí ò mọ ojú ẹni tí ó da. Ṣùgbọ́n ẹ má jẹ ká fi ṣe kà. Ẹni tó bá fi ṣe kà kò ní jẹ́ fún un. Hmm, ẹni tó bá fi ṣe kà, èmi máa ń fi irú àwọn nǹkan báyìí lẹ̀ nítorí ibi tí koríko bí sẹ̀kẹ̀rẹ̀ máa ń tẹnu mọ́, ibi tí koríko méjì bá ti jà, ibi tí erin méjì bá ti jà, koríko ni ń forí fà. Ìdí tó fi rí bẹ́ẹ̀ nìyẹn ibi tí koríko méjì bá ti jà tí erin méjì bá ti jà koríko ní ń forí fà o tí ó kan ọmọ tí ó wà jẹ́ pé ọmọ ó mọ tí pé ẹnìkan ojú mẹ́rin gan bímọ gan wọn àti ìrìwò ká tó wá sọ pé yóò kojú méjì kọ́lọ́run Elédùmarè kó dákun kó ṣàánú fún wa àìmọye òkú ayé bàbá tó pọ̀ níta bẹ́ẹ̀ ni ẹlòmíì ò bìkítà lórí ọmọ rárá kọ́lọ́run kó dákun kó gbàdúrà ẹ má gbàgbé Ọmọge Esi TV ẹ bá wa subscribe sí YouTube channel wa òun náà ni ìyọ̀ǹda o prince ọlọ́gbẹ́lá adéwálé taiwo ní, ní facebook ẹ bá wa fọ́lò wọn ẹ fọ́lò wa ní facebook mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn olólùfẹ́ wa àwọn tí wọ́n ń fún wa ní ẹ̀bùn pé ká máa pín káàdì fún àwọn followers wa ní facebook mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ àdúpẹ́pẹ́ òkun ọmọ gẹ̀ẹ́sì aban cosmetics production àwọn èèyàn ń pè mí ibi tí ò bá yé yín ẹ béèrè ṣùgbọ́n o n tẹ́ bá fẹ́ béèrè ẹ béèrè lọ́nà tó tọ́ pé nǹkan báyìí ò yé mi ó dáa ju pé kẹ́ wá máa sọ pé ewé ìroro bí ìroro ìroro ẹ̀wà àbí ewé ẹ̀kọ kínní kan tẹ́wà tún máa kà fún mi tèmi ò fẹ́ nù ẹ má kà fún mi tí ò bá yé yín gangan ẹ dárúkọ nǹkan báyìí kò yé mi ẹ sọ sọ tẹ́lẹ̀ tí ò bá yé yín mo bó wa ń bẹ̀ mo mọ̀ ni bẹ́ẹ̀ ni mo máa ń pé ẹni tí ò ṣe babaláwo tí ò ṣe wòlíì tí ò ṣèṣe kù tó lóun fẹ́ gbìyànjú ẹ̀ ó ṣeé ṣe ó lè lọ ti pé orúbìnrin kan tó wù kó lọ sà ní sàkúsà mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín kì í ṣe ti pé bóyá kẹ́ ẹ mọ́ wá kò sẹ́ni tó lè sọ pé mo òun pè mí mo wá ní kó n lọ mọ́ wá kí n tó dáhùn béèrè rárá o lẹ́yìn tó bá béèrè bó ṣe yẹ kó béèrè tí ìsẹ́ni tó sọ pé kí n tó máa tún aláàyè ṣe fún òun o ẹ jẹ́ ká sá bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ọlọ́run elédùmarè yóò gbàdúrà wa o. Ọmọgíẹ̀sín TV ẹ bá wa subscribe sí YouTube channel wa òun náà ni oore àkọ́kọ́ tẹ̀ ṣe fún wa àdúrà wa gbà o ìyàwó wa ò ní lọ o